ìrọ̀rẹ́ yà ó dàbí nípa ẹ̀ṣọ́ náà ní ilá ìṣàkóso ní bá kó àwọn ìgbà yìí. wọ́n á pè é ọ̀rẹ́ náà ní oúnjẹ lọ́wọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ oníbàárà yìí oníbàárà yìí oníbàárà yìí jẹ́. lábẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ á ní àtàkùn àmọ́ ọlọ́run láti àwọn ìwọ́n ló fi oníbàárà yìí ní ìfẹ́ bí àwọn ọlọ́run láti. nàbàlhàmdùlilá rahmatullahi wa barakatuh ìbéèrè òun ni pé ẹni tí kò ní ju bí hundred naira lọ àbí owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ owó yẹn nìyí nǹkan tí kò lè tó gangan òun lówó yẹn oníbàárà wa bá látara pé sí ẹnkọ́rí pẹ̀lú ká mọ̀ ṣe tọrẹ àánú ṣe lè fún oníbàárà ẹ̀ náà a ṣàlàyé fún wa lọ́sẹ̀ tí ó kọjá nípa pé èyàn ní láti mọ rẹ̀ dáadáa àwọn sàábí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n jẹ́ ọmọ Madina àwọn lásọ pé ọlọ́mọ bá ròyìn pé wà yóò fi irú náà aláwọ̀ tó sì rí wọ́n gbé ọlá fún àwọn ẹlòmíì lórí ẹ̀mí ara wọn lẹ́bù ìmánìkan ó ṣe gbogbo èèyàn ló débẹ̀ lẹ́bù ìmánìkan ṣùgbọ́n ìtí ẹ̀sìn torí ní encourage wálé lórí o ní pé èèyàn nífẹ̀ẹ́ fún ọmọlàkejì rẹ̀ èrò tó nífẹ̀ẹ́ fún rẹ̀ ṣùgbọ́n kí n gbé ọlá fún ọmọlàkejì mi lórí mi lórí ara mi eléyìí náà dáa ṣùgbọ́n kò ṣe gbogbo èèyàn ní ó lè ṣe ẹni tó bá ṣe é nìyí tí ó bá rí pẹ́ẹ́tì ẹ̀ ìgbà tí ó wà praiseworthy ṣùgbọ́n tó yẹ pé yóò ṣe yóò máa lọ regret yẹ àìlé ìkò ìṣèkà tó dà because yóò padà mọ́ lọ sọ àwọn nǹkan tó ṣe pé yóò mú ṣe lọ́wọ́ bá tó bá ń sọ so kò ní sí ìwúlò níbi nǹkan tó ṣe yẹn mọ́ kò ní sáǹfààní kò ní sí lára ń bẹ́ so ìyẹn jẹ́ sáìdì kan sáìdì kejì ni pé ó fún níbàárà ta ló níbàárà ṣẹ́ni ta pẹ̀lú oníbàárà lẹ́yìn tó ṣe wípé kò ní ó wà tọrọ abẹ́ni tó ṣe wípé òun ti sọ níṣẹ́ tó wá sí pé ní tí ò ní tó wá tọrọ ní ó lè fún tí mọ́ ni ẹ bá gbé tí mọ́ ni ò bá gbé bóyá kó pín sí lójú tó wọ náà gbà so tó wá ṣe púpọ̀ rẹ̀ lé fún náà àmì sọ pé lẹ́ṣẹ̀ tó wáyé pé nǹkan ìwọ̀n nìkan ló lè tó ṣùgbọ́n n tó dáa gan òní pé kéèyàn ṣe fún ẹnìyàn náà níwọ̀n bá téèyàn bá téèyàn bá lè ṣe unlike ẹni tó ṣe pé ó ṣẹ́kù lọ́dọ̀ títí ẹ̀ fẹ́rù yẹn ọ̀ràn yẹn ní láti ṣe fún ẹni tí ò ní yẹn ọ̀ràn yẹn ló jẹ́ fún tó ń bá ní tó ṣẹ́kù lọ́dọ̀ títí ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ni tó sọ ọ́ níṣẹ́ ni a gbọ́dọ̀ fún torí pé bá bá fún a encourage ìbàjẹ́ ni alábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam onílàtà zálù mọ̀tálà tìbí ẹlòmínú yìí kò ní yé máa tọrọ hatta ya'tiya yawm al-qiyamati wa laysa fi wajhihi sa'atun lahmi tó bá jọ ń gbé ní alkiyama wọ́n gbé dìde lẹ́nu tó ṣe pé gbogbo ojú rẹ̀ yóò ti gbẹ bí skeleton gbogbo ní sẹ́nà lójú ẹ̀ mọ́ yóò ti gbẹ lẹ́ni tó ṣe pé kí ó ti dàbí egungun so gbogbo tó ń jẹ tí ó yẹ kó máa jẹ tó ń tọrọ láwọn èèyàn tí ó yẹ kó tọrọ òun náà ni tí ó padà mú ẹran ara rẹ̀ tí ó kúrò gbogbo ọ̀rá tó lè wúlò tí máa mú yàn look handsome beautiful yóò ti kúrò yóò wà kú kí ni egungun lásìkò yìí ìyá ń jẹ́ torí kó bó ṣe pìrìsẹ́ǹtì ààrẹ fáwọn èèyàn tó ń wò tó wá rí jọ́ gbé ní alìkìyàmẹ̀ náà yóò ṣe wá nìyẹn so eléyìí wà burúkú òní ká sọ bára títọrọ ká sọ jíṣẹ́ so ẹni tó bá mọ̀ pé èèyàn yìí ó ti sọ bára ṣíṣe ó ti sọ jíṣẹ́ ó tó wá ń fún ó ẹnkọrí jùmọ̀ débi so kò lẹ́rú yẹn ṣe jẹ́ wọn láwọn. Thank you. náàmì tọrẹ sínú mọ́ṣáláṣí àìbéèrè ni pé ìmọ̀ gbafísẹ̀bílà inú mọ́ṣáláṣí so ṣe nǹkan tí ó ní ṣe pẹ̀lú jọjúmọ́ nìkan àbí nǹkan ṣe pé a lè máa gbà ní gbogbo ìgbà ni àkọ́kọ́ òní pé ìmọ̀ bí a bọ́ káàkiri kò ṣe nǹkan tí ó wà encouraged kàmọ́ bí a bọ́ káàkiri káwọn èèyàn dá sí padà jùlọ nígbàtí a bá kéwù tán bí ìṣe sí àwọn mọ́ṣáláṣí mi asọ́lámù alẹ́kọ̀ọ́ gásà alẹ́kọ̀ọ́ tọ́lá ló ti gbé tí àzkárù tiẹ̀ náà ó tẹ́ nìyí so ṣùgbọ́n tó ní pé àwọn èèyàn náà máa ń kánjú yóò jẹ́ kẹ́lẹ́ omi náà wọ́pẹ́ àtàwọn bá fi lè lọ ṣe sùúrù díẹ̀ báyìí àwọn yóò wọ́pẹ́ bọ́ta ni so ló máa jẹ́ káwọn èèyàn gbé kìnnìkà kìnnìkà kò ṣe nǹkan tó wà Uh, encourage onírú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kí àwọn èèyàn kí wọ́n develop fún ara wọn ẹni kí mo fẹ́ donate mọ́ṣáláṣí tó ló jẹ́ pé níbo ní wọ́n á kan dé bọ́ọ̀sì tí wọ́n fi kọ́kọ́rọ́ sí wọ́n fi ojú tàbí tí owó bọ̀ wọ́n fi síbẹ̀ so kó wá láti níyàn kó mọ́ lọ tí bọ̀ ó dájú pé kí kò ṣe pé wọ́n máa gbé kíní wọ́n máa kíní káàkiri ní iwájú wa. Niwa tó bá ti di pé nǹkan yẹn di bárakú tó yẹ pé every rule la máa ṣe so yẹn ni yóò look eh, idiotic so kò ń ṣe nǹkan tí ó dá láti mọ ṣerú nǹkan bẹ́ẹ̀ ni pé ká mọ gbé káàkiri every rule mọ gbé kéré káàkiri so ó ti jẹ́ kí irun táǹkì ó ní structure míì táwọn èèyàn bá ń wò so kò jẹ́ bí ẹ̀ ṣe jẹ́ ọláwọ̀.

agbọ́dọ̀ yọ zakatul fitri kí a tó lọ kí wọn tá a bá yọ tá a fi lọ kí wọn eight àsìkò ẹ ti kọjá a sì gbọ́dọ̀ yọ náà a sì gbọ́dọ̀ yọ ṣùgbọ́n ládàá tí yẹn máa gbà fún zakatul fitri kò ní ní ma anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní fa innama iya sadaqatun min as-sadaqat nígbà tí yẹn ṣe kí ni yẹn kàn ṣe tààrà lásán ni wọn ní kọ́ kalẹ̀ fún yẹn pé ọ̀rọ̀ zakati fi ó dẹ̀ sì gbọ́dọ̀ yọ mọ́ra tó máa gbà ní ládẹni tó kàn yọ sọ́dáka lásán òun yóò ní so ibi yẹn bẹ́ẹ̀ àti kí nìlá náà bí ó ná gẹ̀rẹ̀ kò tètè rí ṣe àbí kò rẹni tí ó mú fún ó ti wá wá wá wá kò rẹni tí ó fún ìyẹn ló fà tí ò fi rí yọ before kó tó lọ 8 so tó bá yọ lẹ́yìn éèdì ni yóò ṣì ní ládàá rẹ̀ insha Allah torí pé kò rí èèyàn tí ó fún lórí ẹ̀ tíráì láti wọ ẹni tí kò qualify láti gbà orí ni ṣùgbọ́n ó rẹni tí ó fún òun ni ó kàákún so irú situation bẹ́ẹ̀ tí ò bá yọ tán fi lọ kírun ìtọ́dẹ̀ àánú láti lókàn ṣe ó dẹ̀ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ yọ so gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣin tó wọ́n lọ́wọ́ náà.

tí ọ̀ lè sàmì àbí ò lè sàmì àkọ́kọ́ ni ẹgbẹ́ ẹbí mẹ́sàn nípa ilé ní kíákíkẹ́ tó ṣàdúrà tó wá ń kọ́ sí pé wọ́n ń kọ́ sí àti ọ̀gbẹ́ tí ọ̀ lè sàmì lápẹ́. náà ah, tí mo ṣe lálàyé ò ní pé kèfèrí tó bá ṣàdúà ìkànnì gbígba àdúà ìkànnì mùsùlùmí ṣàdúà ìkan nìyẹn gbígba àdúà ìkan mi nìyẹn ọlọ́run ọba ló ní gbígba àdúà ọmọ ènìyàn ní ṣíṣe àdúà pé ènìyàn jẹ́ mùsùlùmí o àbò jẹ́ kèfèrí o ṣé àdúà kèfèrí tí ó lè gbà bí kò lè gbà àwọn mínú àwọn afá ní àdúà kèfèrí o lè kò lè gbà nǹkan tí kèfèrí bá wá tọrọ tó bá tẹ̀ lọ́wọ́ ńkọ́ kèfèrí ní ọlọ́wọ́n ọba fún mi ní nǹkan báyìí ọlọ́dẹ fún ní nǹkan yẹn àti nǹkan yẹn ó tẹ̀ lọ́wọ́ ṣáàdùá rẹ̀ gbà ní àbí kò gbà àwọn àfáà kan ní ẹ̀ẹ́ àdúrà kọ́ gbà ìtọ́lọ́wọ́n bá ṣe fún ní istidraj dàtí láti lè kó mọ́ mu rárá nínú anù tó wà yẹn tí òfin ní kúrò ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam inna Allah la yumli liz-zalim alábòsí ẹni tó ń ṣàbùrú fún àwọn èèyàn tó ń ṣàbùrú fún àwọn èèyàn ọlọ́run a máa lọ lára tí rẹ̀ a máa dùn arọ́pẹ́ tó ń ṣe ẹ̀dá hátà ìdá àkádá tọ́lọ́n bá gbá mú ìlànà òfìlétò kò ní sọlẹ̀ kò ní bọ́m̀bẹ̀ ṣùgbọ́n arọ́pẹ́ tó ń ṣe tọ́lọ́n bá nífẹ̀ẹ́ sí yóò tún máa ṣe sí bẹ́ẹ̀ ni ló ṣe kó ń bá àwọn èèyàn lójú sí ó gbá wọn lójú ó kọ́lé ó gbá wọn lójú ó ra mọ́tò inú àwọn dùn ọlọ́kàn ju kẹ́kẹ́ sí mi ó lè pa gbogbo nǹkan yẹn mu ọlọ́run gbà mú nìyẹn lẹ́yìn ìgbà tó ti lọ lára dáadáa ṣẹlẹ̀ iná pè ní istidraj àwọn àbá mi ti mú ọlọ́run dúà mo dúà kìfìlì kò ṣe pé bí a istidraj ọlọ́run gbàgbé ẹ̀ náà la máa sọ so lára rẹ̀ òun ni kò ṣe pé kéèyàn ṣe àbòsí fún kèfèrí sí ó wá ṣàdúrà against yìí àti ó ṣépè fún yẹn tí wọ́n bá dìsáàbò èpè yẹn ni yóò mú yẹn anagba muhammad sallallahu alaihi wasallam sọ pé wàtẹ́kì da'watal mazlum ṣọ́ra fún èpè ẹni tá a bá ṣe àbòsí fún ta innahu laysa bainaha wa baina Allah hijab torí pé kò sí kí ni gàgá lẹ́rìn àwọn ọ̀tọ̀ ọlọ́run wa tàbí ṣe pé ẹ yóò rẹ̀ o tó bá ṣe àbòsí fún mọ̀ so nínú àwọn ẹgbà wa mi nì ó ní ọlọ́run ọba yóò máa gba àdúrà ẹni kan ṣàbòsí fún wọ nǹkan ẹ̀ka àfihàn kódà kó pé kí ni. ìbájẹ́ kèfèrí tó àdẹ́rí Allah subhanahu wa ta'ala ó ní fàìzàrákì òfin fúlkì àwọn kèfèrí Mẹ́kà sábà ń bẹ́nu ọkọ̀ ojú omi tí ọkọ̀ ojú omi wọ́n sì sí tó ń fi sọ́nù tí wọ́n ń rí sáìn bẹni tó fẹ́ capsize ní dáàwùlá wọn aképe Allah mukhlisina lahu ddin lẹ́ni tó ń ṣe ẹ̀sìn ní mímọ́ fọ́lọ́run gbogbo hubal manat ọ̀rọ̀sà wọ́n gbàgbé ẹ̀kọ́ kò sí gbogbo ẹlẹ́yìn òwúlò ya allah oníkan ní ẹmọ pariwo allah nìkan ní ẹ pariwo wọ́n ṣe ní class pẹ̀lú sincerity mọ́kìlì sí ẹ láwọn dín kẹfẹ́rí ni wọ́n ṣùgbọ́n ní pọ́ìntì yẹn ni àdúrà fẹ́ ń ṣe ọlọ́run nìkan náà ń ti gbàgbé gbogbo nǹkan mí ìfẹ́ǹdé lọ́dún fún ọlọ́run kàlámà nàìjíríà ń lẹ̀ bá tọ́lọ́run bá padà wá kó wọn yọ wọ́n dé ọ̀dọ̀ padà ìbá olùṣèkó wọ́n tún padà sí ibi máa wọ́ orogún pẹ̀lú ọlọ́run ọba sọ́nà ọba dé kánú bẹ́ẹ̀ ni pé kí ni òun gba àdúrà àwọn tán ṣe ń gbà ẹ̀ so iṣu yẹn láàrin àwọn àfa sọ́nà ń gbàdúrà wọn ni àbọ́lọ́wọ́n bá fi ṣe kí ni ó fi dẹ wọ́n àwọn bí a ní ọlọ́run ọba ẹjẹ́ ká ló gbọ́dọ̀ pé ọlọ́run ọba ó fi dẹ wọ́n ni ká lè mọ̀ mú rárá mi nǹkan tán ṣe lọ́wọ́ àwọn ọlọ́run gbàdúrà wọn ni ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó jìnà tàbá sọ pé ọlọ́run ọba ṣe kìíní ó gba àdúrà mọ́ so ìyẹn ti tọ́lọ́run ọba nìyẹn náà nísìnyí kèfèrí wá ṣe àdúrà fún wa ṣáàlì sọ pé àmì àmì ìtumọ̀ rẹ̀ ni pé ìstẹ́jì ọlọ́run ọba ṣe kìíní gba àdúrà ìtumọ̀ ìstẹ́jì ìtumọ̀ àmì oníkìíní Allahumma ìstẹ́jì ni tábà ní àmì sólẹ́ àwọn pè ní so ìtumọ̀ ẹni pé ní aláhùnmọ̀ tẹ̀jú ọlọ́wọ́n bá gbàdúrà ní túmọ̀ rẹ̀ kódà kó má fi aláhùnmọ̀ àmì má sọ pé aláhùnmọ̀ àmì àmì nìkan fúnra rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé kí ni aláhùnmọ̀ tẹ̀jú ọlọ́wọ́n bá gbàdúrà ní túmọ̀ rẹ̀ ni ó ṣe so yìí tó ń sọ òun sọ tiẹ̀ ni ó dẹ̀ sọ́n tó dá sọtaba ni ọlọ́run ọba ní gba nǹkan tó sọ ní kò ń ṣe òun gbogbo là ń sọ pé kó ń gbà so kò ní ti ká sọ pé àmọ́ ṣàdúrà fún mi a láti sọ pé kí ni no kò ń ṣe mùsùlùmọ́ ṣàdúrà fún mi nítorí wàá fi lè mú òun ṣàdúrà fún rẹ̀ tọ́lọ́run ọba ṣe kí ni tó gba nǹkan tí ó sọ yẹn nìyí so tó wá ṣàdúrà fẹ́ lómi náà ni ọlọ́run bá lè gba ìkẹ́ ìfúnfún àkíkú pé kí Allahumma stajib so lẹ́lórí ọ̀rọ̀ yìí kí ni lórúkọ Jésù lórúkọ Jésù kí ni nǹkan tó gbàlérò pẹ̀lú ẹ̀ tó wá gbàlérò pé Jésù ni ó ṣe hada shirkun billah shirkun mukhrij min al-millah ẹni ẹ bá jẹ́ mùsùlùmí tó wá sọ rú ẹ̀ ní kékeré ni tí ẹ̀kan bá sọ ń sin pé lórúkọ ṣéwù lágbájá kọ́ra kó sọ pé lórúkọ anábì muhammad sallallahu alaihi bá gbàgbá anábì muhammad yóò ṣe nǹkan yẹn fakọd káfàrà kébèrè mi ẹ̀ bá sọ pé lórúkọ jésù àbí lórúkọ anábì isa anábì isa lára àwọn tá fi ń lóore jù àwọn anábì ọlọ́run wa ó kí ni kí lórúkọ ṣéwù kan lórúkọ ẹyọ kan isa alayhi salatu ṣùgbọ́n kí ló gbà lérò pẹ̀lú lórúkọ yẹn tó bá gbà pé ìyẹn ni ó ṣe é ṣe kò lè láà ṣùgbọ́n tó bá gbà pé kí ni òun fi orúkọ rẹ̀ bẹ ọlọ́run ni ọlọ́run lòun gbà pé yóò ṣe é ṣùgbọ́n kọ́lọ̀un wọlá ẹni tó ń dárúkọ yẹn kó ṣe nǹkan yẹn fóun àásọ pé kí dídí àlélé yìí torí pé kò kìí ṣe ìṣe sí àwọn ẹni ìṣíwájú oníkan ni ọlọ́run gbàdúrà mi ní orúkọ ànábì Muhammad sọlọ́lọ́ àṣẹlá ọlọ́run gbàdúrà mi ní orúkọ àbúwákiri bídíà ni kò ń ṣe ṣírkù bídíà ni so torí pé kí ni àwọn ẹni ṣíwájú wọn sábà mọ̀rú nǹkan báyìí pẹ́sọ́ ma ní kí ni ọlọ́run mò ń tọrọ lọ́rẹ̀ lórúkọ lágbájá lórúkọ kan àbásáwà ìtàbásábà òun ni wípé kábí ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ wàdíláì asmaul husna fad'uhu biha ọlọ́ọ̀bá ló ní àwọn orúkọ tó fẹ́rẹ̀ wá jùlọ ẹ pè é pẹ̀lú àwọn orúkọ ẹ̀ abẹ́lé sábà ìtaba sábà òun náà nìkan tọrọ pẹ̀lú ṣé olóore náà yóò gán ṣe fúnra wọn wà máa ṣe yẹn náà irú ẹ̀ làwọn tí wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́kọ́lọ́wọ́ ọba kó láwọn iṣẹ́ dáadáa tó ti ṣe rí òun náà mọ̀ torí ọlọ́run mo ṣì báyìí mo ṣì báyìí tó wáyé pé tó rí sí tiẹ́ o mo fi ṣe kó ayọ́ mi tàbá wa so ìkẹta oníká bẹ́ ẹ̀kan tá a rò pẹ́ ní rí ni káwá sọ pé ó ṣàdúrà fún wa ẹni táwa rò pẹ́ ní rí ni ká ní kí ó ṣàdúrà fún wa so eléyìí náà wà máa ṣe wọn bá ní Muhammad sallallahu alaihi wasallam tó ṣàdúrà fáwọn wọn bá wọn ẹni ọlọ́run mi náà wá ní pẹ́ ṣàdúrà eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ dó èyàn gbọ́dọ̀ wà kíáfù ìwọ̀tán wá bá o gbọ́dọ̀ wà kíáfù sọ́ra kò ṣe pé tó wá ṣàdúrà fẹ́ ní ẹ̀ta àdúrà gbà lónìí ẹ́ o tún fẹ́ lómi àdúrà náà tún gbà ẹlòmí tún ṣàdúrà náà tún gbà ìwọ náà wá wò pé ah àwọn agbá àti lọ́dọ̀ náà ipò wa dé yìí so ó ti di bẹ́ẹ̀ nìyẹn nǹkan mi ti dé bá hebrew ojú ó ti wọlé bẹ́ẹ̀ ni ẹni tó lọ bá yẹn kó ṣàdúrà ó lọ bá fà yẹn ó ṣàdúrà fún lọ́tẹ̀ yìí nǹkan yẹn tó ń fẹ́ ọwọ́ ẹ tẹ̀ ó tún lọ bá nígbà ní ojúṣe àdúrà fún tó ń fẹ́ ọwọ́ rẹ fi tẹ̀ gbogbo gbà ọ̀dọ̀ àbáyé ló mọ̀ lọ pé àbáyé a ah, èmi ọlọ́ọ̀ni o àjẹbí tán làdó àti wá ṣe ni àwọn ẹni ìṣíwájú máa ti pààyàn fẹ́ mọ́ ọ̀bá yẹn wọ́n máa ń fi èpèlé àwọn ẹni ẹ̀dà nìyí sọ́dà kò ní wá mọ́ so yìí náà ó wà òkè ṣùgbọ́n ká ní ọlọ́run wọlá ṣéwù lágbájá ní ìlọ́bá ṣéwù yẹn gbogbo ṣàdọ́ ẹ̀mí wà ń bíbà yìí ọlọ́run wọlá ṣéwù lágbájá ṣe báyẹ̀ fún mi ìyẹn ní similitude díẹ̀ ò lẹ́yìn tó lọ sí ọ̀dọ̀ báńkì ó wá sọ fún kàṣíà pé ẹ̀dọ̀ fún mi ní ten thousand naira nínú àkáǹtì ẹ̀bọ̀rọ̀ alágbára tó ń bẹ lọ́dọ̀ yìí tí àpò lè nìyẹn ọ̀nà kó lọ bá alágbára alágbára yá pé kí ni ẹ̀ṣà ni ni mo níbi assistance kó lọ bá kó ṣàdúrà fún kó wá lọ sí báńkì kó lọ bá kàṣíà pé kó fóun nínú owó lágbájá tí ó ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣé lágbájá yẹn ló fún ẹ ní ṣẹ́ẹ̀kì pé kó wá ní tó ní kọ́ fún ẹ inú owó rẹ̀ oníkọ́lọ̀ ń kó wọlá lágbájá kó ṣe báyìí fún ẹ sọ́lọ̀ ló sọ ọmọ lágbájá yẹn lọ láwájú o tí wàá fi ní kó kó ṣe kí ni kó wọlá rẹ̀ so lọ́bẹ̀ nìyẹn ni tí o bá rò pé kí ni ẹni kó ṣàdúà àdúà tó wá ṣe ọlọ́wọ́ subhanahu wa ta'ala lè gbà ṣùgbọ́n ọlọ́run wọlá lágbájá ṣe báyìí fún mi kò ṣe nǹkan tó kọ́ mọ́ pẹ̀lú àwọn ẹ̀dẹ̀ ṣíwájú yìí so lórúkọ jésù yìí ó lè jẹ́ nǹkan tó wúwo létí bákanbákan ṣùgbọ́n a ní láti analyze ẹ̀ dáadáa kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ then ṣé mùsùlùmí tó máa sọ ṣé nǹkan tó wà òkè yìí kò ń ṣe nǹkan tí ó wà encourage fún mùsùlùmí kódà ọlá ànábì kò ń ṣe nǹkan tí ó wà encourage fún mùsùlùmí kọ́pù nípa pé ọ̀nà tó ń sọ orúkọ Jésù ni àti mọ àwọn tí wọ́n sábà ń sọ èrè nǹkan bẹ́ẹ̀ so ó tún máa wà mọ́ emphatic pé ká avoid yẹn ọ̀làwà. náà wọ́n máa dùn àwọn olùkọ́ illa fi dalal that is àdúà tí àwọn kèfèrí bá ń ṣe so fi dalal so kò túmọ̀ sí pé Ọlọ́run kò lè gba àdúà wọn rárá nìyí kò túmọ̀ sí pé ọlọ́wọ́ bò lè gbàdúrà wọn torí pé àdúrà tí wọ́n ń ṣe oríṣiríṣi náà ni ìgbà ní ó lè jẹ́ pé tọ́wọ́ ló gbólóhùn dùá ó lè túmọ̀ sí nǹkan dáadáa ó lè túmọ̀ sí kíni ó Muhammad sallallahu alaihi wasallam ó ní tí àwọn Yahudi tí wọ́n bá láwọn kọjá tí wọ́n máa sọ pé kíni àwọn anámọ̀ tó ń ta mọ́ sọ ní kíni assalamu alaikum wa kíni àyíwẹ̀ kan àwọn ìyàwó tó wà Mẹ́dínà àwọn kọ̀ọ̀kan ní wọn àwọn kọ̀ọ̀kan ní wọn kó ṣe gbogbo wọn àwọn kọ̀ọ̀kan ní wọn wọ́n lè wà kọjá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wá ní kí ni àtàmù àlejì àtàmù àlejì ìtumọ̀ rẹ̀ ní tí ò bá gbọ́ dára àrò bí àsàlámù àlékún náà sọ bọ̀tí tán sọ yẹn àtàmù àlejì túmọ̀ rẹ̀ ni pé ikú kò jẹ́ tiẹ̀ tí a pẹ́pẹ́ nìyí àsàlámù àlékún ọ̀là kò jẹ́ tiẹ̀ gbádùá nìyẹn sọ̀nìkọ̀ láàtàn ò sọ yí pé kíni torí pé ẹjẹ́ yàwó di ẹmọ́ sàlámù aláìkùm kò sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tó bá sọ tó bá ṣàdúà kò sí kíni ṣàmàdá àbá àrídáhùn àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí wọ́n sálámà sí wa ṣáàlè dáhùn ẹ̀rí èyí tó dẹ̀wùn nípa lè dáhùn tí a bá ṣúọ̀ pé wọ́n sọ dáadáa kírísítẹ́nì wọ́n náà sọ pé kí ni wọ́n alẹ́ ìkàtàrà tó máa mọ̀ kó sọ dáadáa alimami Bukhari rahimahullah ta'ala adab al-mufrad èèyàn kan kọ lẹ́tà sí Abu Musa al-Ash'ari náà wọn tí wọ́n ń ṣe mùsùlùmí náà wọn christians ó wá kọ́ assalamu alaikum bàtà ó wá reply pé kí ni wa alaikum salam náà àwọn tó fẹ́ràn ah, ẹni ó ṣe mùsùlùmí oníṣe tó kọ́ ní mo fún padà mo ti rí nǹkan tó kọ ní tó kọ lèmi náà kọ fún padà alẹ́ Muhammad sọlá fún wa sọ fáwọn sàbẹ́ni ipe táwọn Yahudi ẹ má ṣíwájú ẹ má kọ́kọ́ sálámà sí wọn ṣùgbọ́n tó má sálámà sí yí nìyí ẹ̀yẹ sọ pé wa alaykum wa alaykum bàtí sẹ́wọ́n sọ pé wa alaykumus salam torí pé ó ṣeé ṣe kó ṣe pé kí ni àtàmù ló sọ kò ń ṣe àsàlámù asáàmù ikú asàlámù ọ̀la so ṣùgbọ́n tẹ bá sọ pé wà lé ikú ó ti ṣẹ́ fún méjèèjì kò ní kò ní ẹsẹ̀ kẹsọ pé wà lé kún asàlámù wà lé kún asáàmù tẹ́ ẹ̀ bá mọ èyí tó sọ nínú méjèèjì sọ èyí tó rí ẹ ti sọ pé wà lé kún ni ti gbé ogbòmìnira ìfúwẹ́ pé asàlámù àlékún ló sọ wà lé kún yìí ti ṣe kí ni ó ti gbé asalaamu aleykum tó bá yẹ pé asalaamu aleykum ló sọ wà aleykum náà ti gbé kí ni asalaamu ti tiẹ̀ náà sọlọ́sọ̀lá asalaamu nú ọ̀rọ̀ ẹ̀kan nìyí ó wá ní kí ni yustajabu lana aleyhi wala yustajabu lahum aleyhi lana tá bá ṣépè fún wa tó ti ń sìn èpè yẹn àtijọ́ àbúrò ẹ̀ sọlọ́wọ́n bò ní gba èpè yẹn léwa lórí mo rò pé ẹgẹ́ tẹ̀ so dùn áwùyẹ nìyí ó lè túmọ̀ sí pé kí ni bí àwọn ṣe pé dùáwù ní ó lè túmọ̀ sí pé kí ni ipe wọn képe nǹkan náà bí kankan pé hubal kankan manat kankan ọ̀zá dùáwù náà ni bí ìtàn wá pé fáìdára kìbú fi fúlkì tán bá ń pẹ̀lú ọkọ̀ ojú omi dáàwùlá náà ni wọ́n ṣe wọ́n má dùáwù káàfì yìí náà èyí tí wọ́n ń pè yẹn mọ́ṣẹ́ pé hubal manat uzza lat fi dalal àmì ní ṣọ́tíyé so ìtumọ̀ rẹ̀ ní wallahu a'lam na last week Thank you. نعم نعم نعم حديث النبي صلى الله عليه وسلم فمن قال لأخيه يا كافر فقد باء بي أئمة كيف خلاص وفهم ما يعرف كفرين يتم يبدي سنبك بوامني أني لم يكن صاحبه كذلك ارتدت عليه dàtí sẹ́ni tó pé kébì yóò máa ṣe kékeré kí ní àpadà sórí rẹ̀ náà ṣe ìtumọ̀ rẹ̀ ni pé yóò di kèfèrí òun pé yóò di kèfèrí kò ṣe ìtumọ̀ rẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ kó pé kèfèrí tẹ́lẹ̀ rẹ̀ kì í ṣe kèfèrí yẹn ni ẹ̀ṣẹ̀ yẹn yóò padà sórí ẹ̀ kò ṣe pé òun pọ̀pùlẹ̀ ó di kèfèrí kọ́ ìtumọ̀ hadith yẹn ni pé ẹ̀ṣẹ̀ kó pé yẹn kèfèrí tẹ́lẹ̀ rẹ̀ dìbáàbẹ̀ kò qualify ẹ̀ṣẹ̀ yóò padà sí orí ẹ̀ so eléyìí láti lè fi caution àwọn èèyàn láti máa sáré pé èèyàn kèfèrí at the same time ẹni tó jẹ́ kèfèrí ni tó wà confam pé kèfèrí ni ká má pé kèfèrí òun gan fúnra ẹ̀ṣẹ̀ tún lòun náà ó ti ẹni sìn nítorí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masih ibn Maryam àwọn tó sọ pé Allah ni nìzọ́ ọmọdé àpìlà laqad kafara kèfèrí ni wọ́n yàkọ́ wá ní ẹ̀ẹ́mọ́dé kápò wọn kébèrè ṣọ́rọ̀ lọ́n la máa mú ní àbí ọ̀rọ̀ títí ẹ̀ laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha àwọn tó ní mẹ́ta lọ́kan ni lọ́lọ́wọ́n bá kébèrè ni wá ṣé ọ̀rọ̀ lọ́wọ́n bá làámù ní àbí títí ẹ̀ so àwọn yìí nísìnyí kèfèrí tó clear ni wá bẹ́ẹ̀ lẹ́ni tó jẹ́ mùsùlùmí náà tóun náà ṣe tó jẹ́ kúfùrù tó clear ẹgbẹ́ sí ẹ̀wà establish lé lórí a lè pé kébèrè mùsùlùmí ni o so lẹ́yìn yẹn ni àwa rí pé ó lọ ń ṣe nǹkan bí kó mọ bú ọlọ́run ọba yìí sùn àbí kó mọ bú anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àyàwó àṣọyà wèrè ni wọ́n padà confam pé kò ṣe pé ó ní mental problem ni ẹ̀ nígbà tí mo sọ́nà nìyẹn débi ṣe fi nà kèfèrí tó fojú wọn nìyí o tí wọ́n bá pẹ̀lú yẹn kèfèrí ni èèyàn ò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n nǹkan tí ò tó nǹkan kátàrí pé àwọn kèfèrí lé lórí ẹni tó pe kéfèrí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ yóò padà sórí yìí so irú tí àdífì yẹn ń sọ nìyẹn so ẹlòmíì ó ṣe àṣejú mi mọ́ pé wọ́n kéfèrí ẹlòmíì dẹ̀ ní ó ṣe àìṣe tó débi pé ẹni tí ọlọ́wọ́ bá kọ́ pé kéfèrí nìyí mo dẹ̀ mọ́dé ká pé àwọn kéfèrí nìyí ẹ̀ṣọ́ wọn sọ páwọn ẹlẹ́sìn kejì wọ́n sọ páwọn bí ẹni pé kí ó fẹ́ mọ ẹ̀sìn ju anábì tí ọlọ́wọ́n bá fi rán lọ sallallahu alayhi wa sallam. ó náà kódà kò ṣe pé kò ju ìṣẹ́jú kan sí èkú lọ ló wá gba ìsìláàmù ni mùsùlùmí náà ni ó kú lórí ìsìláàmù nìyẹn ó kú ní mùsùlùmí nìyẹn ó ti ṣẹlẹ̀ sí ọmọ ìyàwó nìkan láti pa anábì sallallahu alaihi wasallam ọmọ yẹn ní fi anábì gan sallallahu alaihi wasallam ó mọ̀ ṣe sí pápá anábì ọmọ ìyá rẹ̀ wáyá anábì àtàwọn sàábé ní mélòó kan wá gbéra láti lọ bí ọmọ sẹ́ni tí o mọ̀ wá ìṣubú ìsìláàmù yìí kò mọ̀ wá kí ìsìláàmù dojúmọ́lẹ̀ anábì abálù pẹ̀lú dáadáa àrẹ́sọ̀lá àwọn wá gbéra láti lọ kí ọmọ yẹn ìgbà tó ní condition tí ọmọ yẹn wọ̀ rí pé ọmọ yìí nìyí ó súnmọ́ kó padà jẹ́ pé ọlọ́run bá láìpẹ́ mi ló kò tí mọ̀ pọ̀ká kú anábì wá sọ fún ọmọ yẹn pé asùn gba ìsìláàmù rọ ọmọ yìí ọmọ yẹn wá wo ànábì ó tún wo bàbá bàbá rẹ̀ yahudi náà bàbá rẹ̀ bóun náà ṣe jẹ́ yahudi bàbá wa ní àti abalkọ́sì tẹ̀lé tí abalkọ́sì mú sọ ọmọ ẹ wá sọ ṣahadatu allah ilaha illallah wa anna muhammadu rasulullah ó sọ tán kò fẹ́ sígbà yẹn ọlọ́mọ ẹ jáde láyé kánábi tó kúrò sọkúrò àkóṣe pé ìṣẹ́jú kan ló kù tẹ́ni yẹn tí e kú tí ó wà ní kíṣe kó ti pọ́ka kú ní ó wá gba ṣàhádà ṣàhádà tó gbà yẹn ó ti pa gbogbo kúfùrù tó ṣe àti gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe ó ti pa gbogbo ẹ̀rẹ́ so bí yẹn jẹ́ wallahu alam subhanaka allahumma wa bihamdika ashhadu an